Amen. ajagunmọ́lé olúwo di ọ̀run o má má jẹ́ kó wọlé tọ̀ wá wá o ìjà ẹlẹ́yẹ. ayárakọ́ ọmọ yọ̀kọ́yọ̀kọ́ ọmọ bàbá kékeré àwo ìrìn àjò ayé ẹni lọ́jọ́ kan ó lè fa ire sínú ayé ẹni lọ́jọ́ kan. sínú ayé àní lọ́jọ́ kan òwe torí ti ibi tìrẹ ládàlẹ́ ayé ire ibi wọ́n jọ rìn papọ̀ ní wa. ajagunmalẹ̀ olúwo di ọ̀run o má jà. ẹ̀yin lẹ ní o àti bí ọ̀sẹ̀ kan mo ti ní wọ́n rẹ awọ ọ̀gá làwọn. ọkọjá ọ̀dọ̀ ọkọjá mi ìyálóde ló tẹ̀lé kọ́gbọ́n fún ìyálóde ah, kọ́gbọ́n fún ìyálóde. mo fi gbogbo ẹ̀ náà sojú pọ́bì ní obìnrin. ìyálóde mo fi ẹ̀ ẹ̀ kí ẹ̀yìn ń bi kí ẹ̀yìn. efiri wà ń bẹ efiri. ẹ ah, ẹ àbí bí mo mọ̀ mọ̀ pé wọ́n ṣètò ẹ̀ńgbà tẹ sọ pé ẹ̀yin olóyè ń bọ̀ àyọjú sí arówó lòmù ni ah, mo kì í káàbọ̀ lórúkọ àwọn ẹbí mi mo kí kábíyèsí kòkó kan ọgbà gbégún bàbá yẹkẹyẹ nú oko ọ̀dẹ́yìn ẹ̀kúndí bàbá àgbàlagbà òyímíyími ò lè yímí erin mo wá kí ẹ̀yin ìlú mòye pé ẹ ṣeun ẹ kúkú lè dáa tẹ́ ń bá kiri o ẹ̀ sí òsì tí kábíyèsí ní ká ẹ yọjú sí mi. àròwó lò wò ń pé wò ń sùn ibọ́dọ̀ ẹ̀ náà ní ń bọ̀ wọ́n ní ọmọdé ò gbọ́ àgbà ò ní sọ̀rọ̀ sófìfo àbọ̀ gbọ́ èyí tá a tó ẹsẹ̀ lẹ́sẹ̀ tá a fi débí bàbá lọ́ràn wa wá wọn ni àwa rí ọ pẹ̀lú ètò òṣùnà ọdún tí ń bọ̀ yìí mm. ntọ́ ọba mọ̀ pé o ó ṣe ká gbọ́ wa. àwù bàbá olóyè tọ́ba pẹ́ torí tètò òṣùnà ìlú ni ẹ̀yin ojú tí ẹ̀yin olóyè àti kábíyèsí ẹ̀ sọ pé kí wọ́n bá yín láàfin lọ torí ẹ̀ ní kábíyèsí wa gbé ẹ̀yin àgbààgbà lùdìde ẹ̀ kò tó bẹ́ẹ̀ ta mí. Ah, ah arówólò aṣáájú wọ́n sọ bá mọ̀ ah, ah. kábíyèsí ọba ni ó ba lórí ohun gbogbo ó ba nílé ó ba lódò ah, tí tó bá rí wa bá ẹ dúró yìí bá ẹ jókòó tá a wá bá ọ ní ààfin rẹ ń bí mm, bó o ti ń ṣe nínú ìlú yìí ló fà á kábíyèsí ò rí nǹkan míì ṣe sí láì ṣe pé kókó wa pé tó ẹ lọ́ọ́ yọjú sí i mm. lórí ọ̀rọ̀ ìṣúná ìlú yìí o ah. Ah, ipa tó kó o pọ̀ ó sì tan ni ló fi rí wa. àti pé àrínimọ́ ni òun là kí ni mọ́ ni pé nílé èèyàn ń pè ọ́ léèyàn lọ́rọ́ lé ayé ṣé ń gbọ́ bá wá gbé àdìde tó ní àwa kí tí ò dáa ni. olùyálòdì ẹ máa rọra o ẹgbẹ́ yín wú. Ah, ọbẹ̀ ń dùn ọbẹ̀ ń dùn. ẹ ṣeun ẹ kú àpọ́nlé mi wọ́n lẹ́ni ọba ọmọ ìwúrà làátà fún mo mọ̀ pé ètò ń sọ fún tọdún tí ń bọ̀ ni. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni mo pé ètò ààbò ti wà nù ètò gbogbo rẹ̀ ló kóra pọ̀ ní jẹ́ báwọn. ẹ ṣírò gbogbo owó papọ̀ iye ọba jẹ́ ẹ̀dá sí mẹ́rin èmi ó kódà mẹ́ta lẹ̀ kí gbogbo wá ìdá kan ah, anáàánú panu ìlọsíwájú ìlú wa èmi ní ẹ̀yẹ wọ́ọ̀dà kan èmi ó kódà mẹ́ta lẹ̀ ní ọ̀bà dodidi. ni ah, ah, sùgbọ́n sọ ni pé gbogbo ẹ̀ lọ́dà gbé pátápátá ah, nítán lọ́ọ̀ rẹ̀. kò sọ bẹ́ẹ̀ kò ní gbogbo rẹ̀ ló ń dà. ìmọ̀lẹ̀ dágbé. ó dá sí ọ̀nà mẹ́rin ni mm. ó ní kí ìlú ọkọ náà kan mm. òun kọ́nà mẹ́ta nù e bó ti ń ṣe ni o máa ṣe. mọ́mọ́ yìí wọ́n padà àwa náà sì ní padà lẹ́yìn. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. bá a gbé dà sákè fún mi. wọ́n ní sáárà ńlá kàn sẹ́ni rè ẹni ẹ bá rí tí wọn kan sáárá òṣìṣì ó ń tẹ̀ ń kẹ́rù rẹ̀ ó kùn lẹ́nu ẹgbẹ́ rí i pé ọba mi ò kéde ẹrù rẹ̀ ọyọ̀ kan pò mẹ́ o sì bí mi pé wo ni èwo ni kò fi gbéraga kún. bọ́lá òun ti dà nìyẹn. èmi a máa wí o èmi a máa sọ o ó nu o kí ṣe pé mo rí i mo fi sọ o èmi a máa sọ lẹ́yìn rẹ o sótìyẹ pé tá a bá mú sáàkù ọ̀tún tán tá a tún mú sáàkù sí i ṣàkótó tó kù ní ìlú wa rèé o ikú tó yáwó ò ní pa ọ́ ọwọ́ rẹ̀ ò sì ní pọ́nsàlẹ̀ àpò òkè òkè báyìí lọ́wọ́ àfúnni gbé òkè òkè báyìí ló mọ̀ ọ́ lọ ikú tó yáwó ò ní pa yín bàbá ṣèṣìrí o gbogbo owó àwọn opó inú ìlú mo fọ́lúkálukú o ọwọ́ mi rèé o. ìyálòde ẹ̀mọ́lù rẹ̀ ẹ ti ìyàwó isa tó ṣaláìsí ọ̀ fún o. mo fún o ọwọ́ mi ní funfun nẹ́nẹ́ àti tìyẹ́ onírú òkè odò tọkọ Eh, mo fún o ẹbí. tọkọ rẹ jábọ́ lórí ọ̀pẹ. Mm. Mm. mo fún o. mo jẹ́rìí ìyálóde mo jẹ́rìí rẹ kò jẹ́ má ṣe bẹ́ẹ̀. Mm. bẹ́ẹ̀ sì ni lóṣù mẹ́fà mi ọmọ fún ọ lówó tí wọ́n fi yá àwọn tí ń ta ọjà owó tí ń yá wọn kò lélẹ̀ nú o kì í sowó èlé o ṣùgbọ́n kíkálukú lè máa nílọsíwájú ni kódà àwọn mímẹ́ tó pé apárẹ́ ni tí wọn ò rówó dá padà ebi kí ìlú olè mọ ọdún kó mọ ọdún náà ni eh, ìlú yóò ní bàjẹ́ láéláé. ìwọ náà ó sì mọ eh, dùn ó mọ dún. ẹ wá rí mi kan dé dúró yìí. inú mi dùn pé wá kí mi ẹ̀yin olóyè náà ìnírìn yìí lásán gbogbo yín pátá ẹgbẹ̀rún lọ́nà ogún lọ́nà ogún ẹnìkọ̀ọ̀kan owó àpò yín ni kẹ wá lè bá ń fi yòókù jíṣẹ́ ẹ bá fún kábíyèsí ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún pé mo kí wọn pé wọn kù jókòó láàfin o ẹ dákun. ǹjẹ́rán mọ́ ẹ jẹ́rán ẹ mọ́. arówó lò aṣáájú tá a fi ọjẹ ọkájú rẹ ni. ọmọ ọmọ ṣe o. àṣẹ. wọ́n jíṣẹ́ rẹ. eégún kan wà tó bá jáde ngbò bá délé ẹni tí ọba ṣàdúrà fún ọ̀làdúrà kan tí ó ṣe o tó bá jó lọ tó jó lọ tó jó lọ tó jó lọ yọ wà pé èmi ọ̀làdùn àtẹ̀mí ó ṣe fún ọ bó o ṣe ń ṣe. iná ẹni kọ́ ọ máa dé. ayé ìdí àwa ayé ìdí òdodo. kò sí kò sí ní téèyàn lè mọ ọ ṣe láyé yìí tí ọ̀lẹ́ sọ. ẹ gbọ́ mi kò sí ní tí èèyàn lè máa ṣe láyé yìí tí ò lẹ́sùn bó jẹ́ rere ló máa ṣe yóò lẹ́sùn bó jẹ́ dàkejì náà ló máa ṣe yóò lẹ́sùn. nípa ìdí èyí ọ̀rọ̀ eégún náà lèmi náà ó mú lò aṣáájú arówó lò bó o ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni a máa ṣe kábíyèsí ojú ò ní tiẹ̀ o. mo kúnlẹ̀ mo pàgùn wọn mọ́ kábíyèsí wọ́n ní bí wọ́n bá ti fẹ́rẹ̀ láti fẹ́ wọn owó sì níyì ní tá a bá fi ṣe kábíyèsí ìfẹ́ tẹ́ ẹ fi hàn sí mi èmi náà gbọ́dọ̀ mọ́ dá àmì ìfẹ́ padà níjú aláyé ti dáyé lèyẹ tí ń lámìlaka láàrin ìlú tí wọ́n ṣe ń bẹ́gbẹ́ wọn ò rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí wọ́n ṣe bí ẹ pé wọn ò rí kí ló fẹ́ bọ́lọ̀ ń fà àmọ́ ẹ tẹ̀mí ìfẹ́ràn sí mi ní tèmi náà ń ṣe kẹ́kẹ́ mo sì ń ṣe é sínú ìlú lọ́wọ́lọ́wọ́ kábíyèsí àwọn olóyè yín wọ́n kàn sáà náà ń kọ̀ kan atẹ́kùn mi ọ̀fẹ́ lù wọ́n ìlú yóò sì débàjẹ́ kábíyèsí àárín yín pẹ́. arọ́lò èmi ni ọ̀rọ̀ sí i. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o òrèrè ọmọ yọ̀kọ́yọ̀kọ́ ọmọ bàbá kékeré àwò olùkọ́sí ni àjò ayé ayé ẹni lọ́jọ́ kan ìrìn àjò ayé ẹni lọ́jọ́ kan òwe ó lè fa bí sínú ayé ẹni lọ́jọ́ kan òwe torí ti ibi tìrẹ ládàlẹ ayé ire ibi wọn jọ rìn papọ̀ ní wa eh, eh, eh. ajagunmalè olúwo di ọrùn. kí ló wáá ṣe fún àwọn aráàlú ẹgbẹ́dá o. tó fi di wípé ó fi dà báyìí tí wọ́n ṣe ọ́ báyìí. ìyá èmi ò kúkú ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ kankan bíbí kò kọjá ọ̀rọ̀ àwọn ìbejì arówó lò. Táíwò dáhùn èyí tó fọ́ tó. pọ̀ wàhálà rẹ pọ̀. ọmọ méjì ọmọ méjì àròwò ẹ̀lẹ́ ọkọ mi táyé kẹ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín táyé kẹ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀ka rẹ̀ ọkọ mi ọlọ́run ó wò yín ẹ̀yìn dákun wọn ò mọ táyé wọn ò mọ kẹ́hìndé inú ẹ̀yìn méjèèjì ìwọ bá ń bu omi èmi náà nílò omi lẹ́yìn àgbàlá mi mo ṣe wódò. ẹ ti gbà. ìwọ gbà dákun bá ń bomi lódò ńgbà ẹ̀ mọ̀ pé ẹ̀ ń bọ̀ pé ẹ fẹ́ wá bomi lódò ẹ̀yin ò ṣe mọ̀mọ̀ kan lọ́wọ́ láti lè rí bẹ́ẹ̀ bá lómi bù ẹ yá kí sẹ́bodò kẹ́ bomi fúnra yín. ìmọ̀ táyé ìmọ̀ kẹ́hìndé pé ẹ bá ń bomi ìwọ gan ṣe jù sọ ní ìlú alẹ́ ni kí wọ́n ní ha yín lẹ́nu ẹ sì wá ń ṣe hàhà sẹ́ni irú alẹ́ ni ẹ wá ní kàbá ń gbé mi ẹ̀yìn ń kí alágbé kí là á jù báyìí kẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ kẹ́ẹ̀ bá ń bomi kémi náà rómi lò lágbàlá mi ńlẹ́ á bú mi tó yìí. àbú méjì kí á lé tó yìí bá ń gbé kí n gbà lágbàlá kí n bá yín pọ̀ mi àbí ọ̀rẹ́ bá ń gbé. Táíwò wọ́n ti ẹ̀ lọ. oyè oyè làgbà ń wò ó ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ní gungi. ẹ sì fọ́kòkò omi mi. ayé hmm. ayé mo jù bá o. torí bí ìyá wa ṣe ránṣẹ́ pè mí náà lèmi náà fi ṣe akọ̀ pé kẹ́ ẹ mọ̀ bọ̀ hmm. ẹ wá wo àmọ́ tí ìyá ṣe ránṣẹ́ pè wá o ìyá wa ṣé ò sí i. kò sí nǹkan kan ah, eh, àyè òun ló pè mí òun ló pè pé pàjáwìrì ìsì hmm, tí mọ nǹkan tó ṣẹlẹ̀. Ah, àjíhùn hmm. láwọn mi ni bàtà ń ké lótùú fẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣeun lóòótọ́ èmi mo pè pàdé pàjáwìrì tí mo sì fẹ́ wí n ò fẹ́ kó jẹ́ láàrin àgbà àwò nǹkan <laughs> òun ni mo ṣe fẹ́ kẹ́ ẹ bá mi pe gbogbo àwọn ẹlẹ́yẹ kínkìnkín náà kí wọ́n pèsè inú mi sì dúpẹ́ ṣe bẹ́ẹ̀ ẹjọ́ àwọn ìbejì arówó lò òun ni mo mú wánú ẹgbẹ́ o àwọn ọmọ wọ̀nyí mọ̀ rí mi fún un kò sí ní tí wọn ò fi wíwé o létí odò léṣù wípé dákun bá ń bẹ̀rẹ̀ kó bomi. Ah! àwọn ọmọ ìgbó mi wọ́n fi mí wé ṣẹ́ńgé. wọ́n ní mi níran wípé n ò lọ́mọ láyé. bẹ́ẹ̀ ni àbí ń gbà wọ́n wípé ẹni tí ò bá nírú ẹni kò lè mọ iye ẹni ṣé wọn ò ti bú mi. ó gidi gidi ah! èébú ni èébú ni. kéwọ́n ṣe wípé n ò mọ tó yẹ kí n ṣe o hmm, lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ìyà tó wù mí lọ́kàn láti fi jẹ wọ́n n ò fẹ́ kó jẹ́ látọwọ́ èmi nìkan fúnra ra wa ni ah. mo ṣe mọ́jọ́ wọn wá ní. àjíw ọlágbàrú ìbáhùn lọ arú ẹ lágbára agbára sì ń gorí agbára lójoojúmọ́ ni ó yẹ kó ti ṣèdájọ́ wọn torí inú ń bí mi inú ń bí mi inú ń bí mi. ìyá ẹ má jẹ́ ní bí ni bá ti bí iná mọ̀ bí ẹ̀mí náà. ẹ wò mí gẹ́gẹ́ bí mo ti rí kì í ṣe pé mo ò mú tó yẹ ìṣe fún wọn lọ́wọ́ ara mi. àmọ́ àpapọ̀ ìyà àpawọ́pọ̀ ìyà ni mo fẹ́ ká fi jẹ wọ́n ìgbéyàwó àwọn ọmọdé ló ń bọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ hmm. ó wù mí lọ́kàn kó jẹ́ wípé ní ọjọ́ ìgbéyàwó wọn gangan gan àwọn méjèèjì kí wọ́n jáde láyé. ó gbóhùn mọ́mọ́ jẹdé. mo fẹ́ ká sí àwọn méjèèjì ìyá ìyá àti bàbá wọn lójú. ó gbóhùn mọ́mọ́ jẹdé. ẹyẹ ńlá ẹyẹlá ọmọ oníkọ ọdájú lẹ ń pè wọn. ọmọ oníkọ ariwo. ọdájú ọmẹni ọwọ ẹ wò mí kọ́kọ́rọ́ kí n wọ kọ́kọ́rọ́ ẹ wò ó bọ́mọ kékeré bá sunmi kími àá sì fẹ́rẹ́ kéré àfi nù ún bẹ́ẹ̀ ọmọ tí ọba lẹ́kọ̀ọ́ tí ọ̀gbọ́n láti ilé rẹ̀ àá sì kọnu ẹgbẹ́ tá wà yìí bẹ́ẹ̀ àwọn ọmọ tún ní kọ́ bẹ́ẹ̀ ni ẹ wò ó ẹ wò ó. mò ń gbá. wọ́n fi kú ṣe fàjẹ́. bẹ́ẹ̀ ni ẹyẹ ayé ẹyẹ ayé ni wá o ẹyẹ àgbààgbà o à ń kọ́mọ ní ifá ojú àlá òjijì fèrè o ẹyẹ àgbà ẹyẹ. fẹ́ kẹ́ ẹ fọwọ́ tì mí lẹ́yìn ni ǹjẹ́ mọ̀ wípé ọjọ́ kan ni táìlólú àtọmọ kẹ́hìndé ọmọ àrówúlò tí wọ́n ṣègbéyàwó. mo gbọ́ gbogbo òbí náà sì ti gbọ́. ó jẹ́ wípé èmi ni mo fẹ́ ṣe ọkọ táìlólú. Hmm. èmi wá wò wípé ọ̀nà wo ni mo fẹ́ gbà kí n dẹni àyẹ́sí kí n dẹni èèyàn pàtàkì ju ẹnì kejì wa lọ. lọ́jọ́ náà. lọ́jọ́ náà lọ mo wá wí pé ẹ̀yin ni mo tó lẹ tó kí n wá bá lọ́nà ah, ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́wọ́ tì mí bí gba ẹ kẹ́sì ń fọwọ́ ti lé mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn bí gba aláàmú ń fi ọwọ́ tiẹ̀ bá ògiri kó lè yẹ mí ní ọjọ́ náà ju ti ẹnìkejì wa lọ àwọn ọ̀dọ́ wa ẹgbẹ́ wa tó kù mo fẹ́ kẹ́ ẹ mi bá wọn sọ̀rọ̀ kó jẹ́ pé ti tèmi ni wọ́n ṣe kí n lè lérò tó pọ̀. ara tá a sọnù o ó kéré ń bi owó ilé ọwọ́ àdàkà ń bi ọkà sàrà bàbá ń pàdé ọ̀dọ̀ ẹ là ń bí wọ́n bá pè ààyè ń ṣiṣẹ́ lọ́wọ́ ọwọ́ àti ní ìsìn ọwọ́ afẹ́ àǹfààní àwọn ọ̀dọ́ kò sọ́bọ̀ ń rè kò sọ́bọ̀ ń rè ọ̀nà ló pọ̀ ọ̀nà ló pọ̀. ń hmm. bo láti ra wa sí síbẹ̀ ni a bá sùn tì náà la jarun páálù àǹfààní ara wa náà la sì gbìyànjú ká máa jẹ nǹkan tèmi ò sì rò yín bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ láì sẹ́kẹ̀ nìkan bí mi ò bá tiẹ̀ wà sí ilé ńjọ́ náà bó ṣe wulẹ̀ kà pọ̀ tó ní òbí a wà sí ṣàyẹ̀sí tí ó sì yẹ ni dáadáa bá a sì fẹ́. ó túmọ̀ sí pé ẹ ti ṣe tèmi. Ah, ah, ah, èmi ò bá wọn ṣèwọ́dẹ́ bá ti dé pàdé nírọ̀lẹ́ ọ̀la a sì wà. ìmọ̀ rí yín bọ̀dọ̀ àwùjọ. <laughs> ọkọ mi o. ọmọ táyé lolú mi èjì rẹ mm. ẹdun jọbi ọmọ agbórí igi rétérété bùnmi kí n bọ relé sinmi kí n padà sẹ́yìn ọkàn bá bí mm. èjì ló wọlé tọ̀ mí wá ó wọlé alákìísà ó sọ wọn do nígbà aṣọ. sọ <laughs> orí bọ́ọ̀ bá ti ń kì mí báyìí orí mi a sì mọ wú. <laughs> ọ̀sìn ọkọ mi ọmọlàjà tèmi nìkan bó wá ní ètò lọ́dọ̀ tí yín báyìí torí lọ́dọ̀ tiwa ètò ti tò tán o. ètò ń tò torí pé ìgbéyàwó mi pẹ̀lú ẹ hmm. àti ìgbéyàwó kẹ́hìndé èkejì rẹ hmm. ó dàbí ìfigagbága bẹ́ẹ̀ni o a fẹ́ fi gagbága ni torí pé sọ mọ̀ pé ọjọ́ kan la fẹ́ ṣe bẹ́ẹ̀ni <laughs> mo wá fẹ́ kí tiwa hmm. kí gbọ́ngbọ́n kan sí i kí láàlọ́ olù kí pẹ́pẹ́ yìí ó pọn mọ́ mo fẹ́ kọ́ mọ̀ yìí pé ó lé gbàkànjọ̀rin lọ wá so mọ̀ pé girigiri ológìní ò lè wogi àjà láyéláyé ó dé wọ̀ ariwo ẹ̀gà tó ríhun hmm. kò lè pagi ọdán hmm. kò sí bí wọ́n sì lè múra tó hmm. wọn lè borí wa. <laughs> mo jẹ́ ìrẹ̀ ọkọ mi akúrú yẹjọ́ ọkọ ah, tèmi. ó mọ̀ mí kì ó mọ̀ mí kì ó mọ̀ mí kì. kò sí wàhálà èmi tiẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ pé àwa alágbègbè orókè <laughs> ọkọ mi o. ọ̀yá bá ń tún sí dáadáa tún sí dáadáa. sọ́ọ̀rì ọkọ mi jẹ́ ń tètè wá mọ́ relé kò wù mí kí n fi ọ́lẹ̀ o àmọ́ bàbá mi ní àwọn láwọn ètò kan táwọn fẹ́ ṣe fíìmù àtọmọ kẹ́hìndé àmọ̀ ríra lọ́jọ́ rò dàpọ̀ kan mọ́ bínú ẹ bá ríra lọ́jọ́ rò. n tí ń ṣe mi yàtọ̀ sí n n ṣe mi ni pé kájọ wà láti ní lọ́la. ìbàjọ́ wà látòórọ̀ náà ni a sì tó yíra lójọ́ mọ́ bínú mọ́ bínú ọkọ ìbàjẹ́ ah, ah, mọ́ ah, lọ. ó sì ń ṣe mí bíi pé kájọ wá wá. ọmọ rèé.

ìbẹ̀rù òye ìbìlójúmọ́ ti gbé mọ́ wálé ayé o àbúrò olódò kò dé àbúrò olódò pé ọ̀tá rẹ̀ tó sàkólégbé tó lọ́ọ̀rẹ́ yẹn tó lọ́ọ̀rẹ́ yẹn tó lọ́ọ̀rẹ́ yẹn gbàdákẹ́ ògùdókù àgbàjà ògùdókù òkè òǹtọ̀bọ̀rọ̀ ní òkúta. ìrìnàjò ẹ̀wọ̀n ìrìnàjò ọmọ ìlú ẹkú jòkó o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lónìí pé bàbá wa rówó lò ní ìsinmọ́ lélẹ̀ ọkọ. bẹ́ẹ̀ni. ibi tá a jòkó sí yìí kìí ṣe ibi tá a ti jọ́sìn náwó rè o à ń lọ gbàgede à jẹyán iyán nàmọ́ ń bẹ ẹ̀mú ń bẹ à jẹ jíjẹ à mú múmu àmọ́ lọ́wọ́ yìí bàbá fẹ́ bá wọn ọmọ wọn méjèèjì wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ wá fún wọn lásìkò tásẹ́rẹ́. mo kí ẹ̀yin ìlú o ẹ ṣeun ẹ kú àjọṣe o adùn ọkàrí ẹ̀yin náà ẹ rí àwọn tí ń wọkọ ẹ rọkọ o ẹ̀yin tẹ́ ń wáya ẹ ráya o ẹ ní lùgbàdì ayé o ìdílé yìí làkì wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ẹtílé alákìísẹ́ bẹ́ẹ́lí aláṣọ sèmi ń bọ́ relé sinmi ń padà ẹ̀yìn ẹ̀mí yóò gún o. ibà ibà bá lélẹ̀ borí kókókó ibà àgbàlagbà ọ̀gbẹ́ kẹrẹgbẹ ròdò ọ̀gbẹ́ pọ́pẹ̀rẹ̀gún pẹ̀rẹ̀gún ọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀pọ̀ pẹ̀rẹ̀gún ní ṣàwọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀pọ̀ pẹ̀rẹ̀gún ọkùnrin mọ́dọ̀ mọ́dọ̀ ní ṣàwọ̀ lọ́dọ̀ ọkùnrin mọ́dọ̀ mọ́dọ̀ ìkúnníjọ̀sán òkè tí a sì jòrú ọ̀nà kan náà ni wọ́n ń tọ̀ wọn ò fojú kanra wọn ẹ̀yin ìbejì arówó lò bàbá ti ń fi kàn yín lórí lónìí kẹ́sì mọ́ lọ dáhùn lọ́rùn gbà gbà mo fi gbá wọn lórí bóyá. àrò ti rọ̀ mọ́ rọ̀ mọ́. ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ lẹ gò wá gò tí ò gbọ́dọ̀ kọ́hùn. ọ̀rìngàn àbọ̀rìngàn. orí wọn ti gbàbọ̀dè ìràwé tó bá ti fojú lodò ó dẹ̀gbẹ́ ìràwé tó ṣubú lodò ó dẹ̀gbẹ́ lónìí o ẹ ti dẹ̀gbẹ́ ti ṣòfò ẹ ti dàdánù o ilẹ̀ gbàlejò ilẹ̀ ti gbàlejò ọkọ̀ rẹ balẹ̀. Ojú ẹ̀mí. lè tàn wá wá ìka ẹlẹ́yẹ. ayárako ọmọ yẹko yẹko torí ọ̀rọ̀ àwọn ìbejì lọ́ba adélàjà fi ṣe báyìí àti fámoríyọ̀ lọ́pẹ́ àwọn ológbò tí ó máa sun ńlá ọ̀bámà ti tọ́jú ìyá rẹ̀ kó ikàn ọ̀bámà ti wẹ̀wù ẹ̀jẹ̀ ní ọ̀bá ti kú kìbá ti fẹ́ rú bojú hmm. kábíyèsí wọ́n ní àìjàkara kó wú nílẹ̀ kẹ́ o ẹnu aráyé ilẹ̀ bọ kábíyèsí. <laughs> wọ́n lọ́mọ níjùkú abáyé ẹ̀gbẹ́ ọmọ darí ara ajúlẹ̀ ẹ dákun ikú tí ń pa bàbá tí ń pa ọmọ tí ń pẹ̀gbọ́n tí ń pa àbúrò tá a tọ́lá ìpèrí ni tá a bá kọ̀ tá a bá kíyèsí yọ́ọ́ mà sì dọ̀ràn. àrò lò ya wèrè ìyàwó ẹ̀ yà ọmọ méjì kú yọ̀ gbéyàwó a sì dákẹ́ à ń wò ó àwọn bàbá wa sì láìwé gbọdọ̀ ká jẹ́ okun rẹ̀ lórí àti rìbò tẹ̀ bá dákẹ́ tẹ̀ bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ni tọ́ máa ráyé òpé o kábíyèsí. Hmm. gbódúgbòdì pèképẹ pọ̀dà ni a fi gbé àṣẹ ibi. Hmm. ìyálóde yóò yí ọkùn nílẹ̀ ẹ̀rọ ẹ̀ kàbíyèsí o sá sápá gírì ní sọ̀hún hmm. òun ló lè ṣe é. Ah! ibi tá ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fọ́lẹ́ náà mo gbọ́ sápá gírì àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí ìgbín kákáká ìbìtì náà kákáká ìbìtì tí ò gbójú ò lè pàgbín. èèpò sà pátákó ẹkùn kákáká ní ìkájá lẹ́nu ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà. ìdá ah, kò burú ẹ dákun ẹ bá ń ké sólúwo ẹ ní kó bá mi re ìdí òòṣà ṣàpàgìrì á bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́ gbogbo ohun tí ọba gbà òfun gbogbo àjálù tó dé bá arówó lò yìí aṣáájú arówó lò àjálù tó dé báyìí àfẹmọ bí ó ti rú wà. ẹ dákun ẹ sọ pé irọ́ ni o ẹ dákun bó ló ṣẹlẹ̀ gan-an ẹ pé mi ò sí ní bó ló ṣe ṣẹlẹ̀. Ah! Ah! Ah! olórí ọ̀dọ́ ọ̀rọ̀ náà lágbára pọ̀ ní ìdílé kan ṣoṣo àwọn ìbejì wọn sì fò sẹ́lẹ̀ wọn kú lọ́jọ́ ìgbéyàwó wọn níbi tí wọ́n ti ń pariwo ẹgbà wá o ẹgbà wá o bẹ́ẹ̀ náà làwọn òbí wọn náà ni wọ́n tó ya wèrè. ha olùbùsọ lóhùn ṣé arówó lò ṣé kò rówó lò mọ́ ni. ìyá rówó lò. wo bó ti wà ó dàbí ni pé àbọ̀ ló ń bí léèrè alọ́ ti lọ àbọ̀ ń bí léèrè nítorí kíni ó tẹ́ǹdì ọ̀dọ́gbọ́n sí ni àbí àbí àbí ọ̀bẹ̀rù ọlọ́run ó sì kúrò náà fẹsẹ̀ mẹ́fà ṣé bí arówólò àtayà rẹ̀ sírí àtàwọn ọmọ rẹ̀ o ṣé wọ́n ń jo ẹni tó lè tẹ́ nǹkan dì í. dákunjọ olórí ọ̀dọ́ èèyàn tẹ́ ń dì níjọ́ kan náà ọmọ méjì fò sálẹ̀ ó kú níjọ́ kan náà ìyàwó àtọkọ ọtún yáwèrè kò ṣètọ́gbọ́n sí ọjọ́ fúra. ẹni tí mo mọ̀ sọnù abí ẹ wo nǹkan o ẹni tí ọ̀gọ́kọ̀ tí ò rí sẹ̀ táyé wá ń kí pẹ̀lẹ́ sẹ́ẹ̀rí pẹ̀lẹ́ ayé ìléwu. Hmm? àwa tá a dúró gangan tá a pẹ́ alẹ́ èèyàn ewu ni wá. ẹ̀yin ìlú mo kí yín o mo kí yín ẹsẹ̀un ilé mi náà lẹ wà yìí mo ti rí iṣu ṣíṣe mo ródó yan mo rọ́ mo dó kí lẹ fẹ́ fi ṣubú ewùrà ní àbẹ́mínà. olúwo eégún ńlá àbàwọn gbẹ̀gẹ̀dẹ̀ eégún gbogbo ní rí bàdàgbòrò wọ́n bá ní akí ọ wọ́n lè kó ọ̀rọ̀ lù wọ́n ní iṣẹ́ tàn ní kọ́ ọ̀bọ̀n sí o ti ṣe. pákíá ni dé bẹ́ẹ̀ bá rójú inú ẹ fi ti tẹ́rì náà ni ẹ̀yin ìlú àgbàlagbà wò ṣàṣàṣì nìyí kí ló dé báwọn ẹ fẹ́ tẹsẹ̀ mi bá a kí n jóná kẹyìn èmi kọ́ irọ́ lẹ pa àwọn tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọn ẹ̀ mọ̀ wọ́n ni òsì tí ń biri oníbòsí ọrùn ní sápò yorùbá àrọ̀ nìmọ̀jà sápò yorùbá wọn ló gba aṣọ kanlẹ̀ olódùmarè dá ayé fún wa lọ́tọ̀ ni ẹ pé ń sáàwò wọ́n mú lẹ́mí wọ́n wẹsẹ̀ lẹ́sẹ̀ gbẹ̀gbì wọ́n jẹun tán lójú ewé èmi wá lẹ fẹ́ wọ́n síbẹ̀ ń kí n wá lọ ṣe é gìrì ah, ọ̀rọ̀ tẹ bá wà gùn ẹja ni kì í sàkàn. wọ́n ní babaláwo eré ọ̀gbẹ̀rì èsì ìwọ gbódù ìrẹ́ náà wọ́n sì mà pé o lè bá wa ṣe nǹkan yìí bó lọ wá ti jẹ wọn níbi ọba bàdé kò jẹ káwọn ò gbọ́ ìdí nìyí tá a fi wá ní kókó jùlọ. olúwo ẹ̀yin náà lẹ tó fara tì ní o ẹ̀yin náà lẹ lẹ́sẹ̀ torí rẹ ni bàbá fi gbé àdìdé o pé ká wá bá o kó o bá wa jára mọ́ kó o ṣe kán mọ́ ń kó bó o ojú ò gbọ́dọ̀ tí a o ọmọkùnrin yìí sì ní tẹrú tọmọ ní í ṣe fún nùlú o. Ah, ah, ah. kí ni olúwa wó wí ẹja àbí kí o pè é àkàrà bíi kí ni kò gbúdọ̀ jẹjà o ọ̀rọ̀ arówó lò nínú ìlú yìí kó kọjá abẹ́ o kó o bá wa múṣẹ́ ṣe ní kánmọ́kánmọ́ ni mọ̀ pé lẹ́jà mọ́ olúwawo. ṣàṣàrẹ́ ẹ̀jẹ̀ ń pè lákàn pé rẹ́rìn ti yín ẹnu mi lẹ́rí ẹ̀rí inú kí a ní ṣe yín rí ṣe bá gbòòrò ṣàṣà nìyẹn kí a ló ṣẹlẹ̀ báwọn rí kí ni tí ẹ̀ ń wá kiri tẹ̀ rí tó. ẹ padà lọ jíṣẹ́ fọ́ba pé ọ̀rọ̀ tẹ wá bá mi sọ ẹ̀yà ni kì í ṣàkàn olúwo olúwo ìtọ́ sá ń sọ fún àná ìsìn rẹ pé òòrì sásápá gírí òní bá gbé jáde. sápá sápá kẹ́nu. sápá gírí. gírí. ẹ sọ́ra yín ẹ dira yín lámúre kẹ́ ẹ má bàa lu gírí bọ́mọdé bá lu gírí àwa yín pọ̀ bàgbàlagbà bá lu gírí àwa yín pọ̀ èmi kọ́ ẹ wádìí rẹ̀ lọ síbòmí àwọn wọ̀nyí bí Olódùmarè ṣe ń gbé ayé kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀dí wọn kalẹ̀ lẹ wá fẹ́ lọ tẹsẹ̀ mi bọná kí n jóná kẹyìn. Ah, ah, olúwa wo ọba máa ṣe bá wọn arówó lè ṣèyàn yẹpẹrẹ nù lù ó ṣe fónílé ó ṣe fàlejò ah, kò wá gbọ́dọ̀ débà káwálà níwà àmọ́ wòran kì í ṣèyàn yẹpẹrẹ. sago níbo lẹ sí orílẹ̀ kó sí ní abẹ́sẹ̀ ẹ fẹ́ forí mi jóná ẹ̀yin kọ́ lẹ́ pa mí àfi tẹ́ ẹ bá para yín ẹ lọ́padà rèé sọ fọ́ baṣẹ́ ẹ tẹ́ mọ́ létí pé ọ̀rọ̀ tẹ wá gbọ́ látẹnu mi àbí tẹ́ pé kí n ṣe ẹja ní kìsà kan. olúwo olúwo. àfi mi lé ẹ̀dá kan èèyàn dá mi tí a ní ṣe yín rí. ó yí o. bàbá àgbà bàbá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ibi tá à ń lọ jìnnà àráyè bàbá kò sáyè báyìí kò sáyè àráyè. bàbá ẹ ẹ dúró dúró jà kí ni kí ló ṣẹlẹ̀ bàbá. ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rí àwọn ọmọ rẹ o ikú ò ní pa wọ́n fún ọ àrùn ò sì ní ṣe wọ́n fún ọ ọ̀rọ̀ kan mo fẹ́ bọ̀ sọ arówó lòun ọ̀rọ̀ àwọn ìbejì rẹ o mo fẹ́ kọ́ ọ bá wọn sọ̀rọ̀ dáadáa kọ́ òkè wá ń lọ torí ẹyin lòun tó bá ti bọ́lẹ̀ kò sí kó mọ́ ọ̀rí sọ fún wọn kán sọ̀rọ̀ afẹ́nu torí pẹ́nu ní ni ẹni náà sì ní pa ni tó ti gbọ́. bàbá nǹkan ò ní ṣe àwọn ọmọ tèmi nǹkan kan ò ní ṣe wọ́n ṣe ti bọ́ bàbá kí lẹ fẹ́. wo bàbá ẹ wá gbowó. ìtòwó kan. bàbá ẹ gbowó. tọ́ ẹ dó já lọ torí àwọn tí mo sọ pé à ń lọ fún ní nǹkan lé. wọ́n fẹ́ gba owó nípa ah, bàbá owó lọ fẹ́ tọrọ kọ̀mọ̀ bó ṣe fẹ́ gbà nípa. ẹyẹ ìlẹlú èjì rẹ ọ̀nà méjì èjì. bàbá wa arówólú àtìyàwó wọn ọláàrin ìlú ah, ó mọ̀ sí ọ. ayé ayé àkàmọ́ra ayé anamọ́nàjẹ àṣé lóòótọ́ ni pé igi tó dára kì í pẹ́ nígbó. tó bá máa fọ́ kó fọ́ tó bá máa bàjẹ́ kó bàjẹ́ o mo sọ pé bá lùlù àgẹ̀rẹ̀ á ṣe gbẹ̀fà bàbá lùlù àgẹ̀rẹ̀ á ṣe gbẹ̀gẹ̀ bàbá lùlù àbẹ̀ǹkẹ̀ á ṣe gbẹ̀fà o. àwa lùlù àgẹ̀rẹ̀ á fà ya pẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ. ó gbọ́ngbọ́ ó gbọ́ngbọ́ ọmọ dáadáa ó gbà sùúrù o ẹ sòrire ọmọ ayé ń kọ́ o ẹ káre o ẹ bá kí o. ẹ má ṣe jẹ́ ọ́ tú ẹ má ah! ṣe jẹ́ bàjẹ́ o baálé rẹ̀ ń kọ́. ìjà ní dalẹ̀ o. ẹ̀kọ́ gbígbóná ó fa sùúrù ní mímú. ṣé o ẹ̀ka rẹ̀ o ẹ̀ ṣoríire o. bàbá mo fẹ́ kọ́ ra gbogbo bí ìtọ́ ti yá ọlọ́run ti wú. ní bàbá wa rówó lò tó ṣe pé béèyàn bá bẹ́kún wọlé wọn dandan ni kò bẹ́ẹ̀ ní jáde àgbábírí jábí bí o bí o. ṣùgbọ́n ìlúwa ẹ̀ dájú àwọn olùwà ẹ̀ dájú o kí ni tí arówó lè bá a ṣe tó fi wá sọ ọlọ́ aládàáwòrò lọ́mọ onílé ọlọ́nà ṣùgbọ́n ẹni tá a ṣe tí ò ní dájú wa má jẹ́ àṣẹ o. àṣẹ o. èjì èjì rẹ táyé ìrẹlú ó ní lọ́jọ́ ayọ̀. ee ee pàmọ́lẹ̀ ee ee pàmọ́lẹ̀ ee ee pàmọ́lẹ̀. ẹ̀yin awo awo jẹ igi kan kì í dágbó ṣe ìdí méjì sì tó nídìí ìjókòó iṣẹ́ tó bá fẹ́ ràn án ni mo fẹ́ ká jíròrò lórí rẹ̀. bẹ́ẹ̀ ni o bàbá ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ẹ jẹ́ àfojúsùn okòwò gẹ́gẹ́ bí lisa ṣe sọ ni o torí pé ìfura báyìí òun lo oògùn ìdì. bàbá òótọ́ lọ̀rọ̀ yìí o dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè tó bá mọ̀ jà yọ̀mọ̀ kára lé yọ̀mọ̀ kára oko. olúwo mi ọ̀rọ̀ tèmi àti ti àwọn awo tó kù kábíyèsí olóṣè pè yín láàfin wọ́n mọ̀ pé kájú ẹ̀ ni wọ́n mọ̀ pa àlè sí olóyìnbó ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ni. àwa náà láàmú bá ṣe yanjú ẹ̀ torí mi mọ̀ pọ̀rọ̀ tí ń bẹ òwúwo ẹ̀bìtì kẹ́kẹ́rẹ́ orí ọ̀gán tọmọ ẹkú bá débẹ̀ kò ní í ṣe tọmọ ẹja bá débẹ̀ kò ní í yẹ tọmọ èèyàn bá tasẹ̀ àgẹ̀rẹ̀ débẹ̀ gẹ̀rẹ̀ ni ọ yẹ ìfurasí lóògùn àgbà. olisa kábíyèsí olisa bá ara ọgọ kábíyèsí o arùkú olókùú mọkànfẹ kábíyèsí èmi lẹ ń ké pé. o ṣe ojú ò ní tì ọ. àṣẹ wò àṣẹ wò. ẹṣin ló mọ ogun ṣáwo. àṣẹ ìdùnnú àṣẹ wà. tọ́ ọba ìlú yóò dùn. àṣẹ yóò tóra wọn. àṣẹ àṣẹ àṣẹ. wo àwọn àgbàlagbà wọn ní tó ní da fánù ẹnìkan ní òkú bẹ́ẹ̀ni bàbá. mo torí rẹ̀ pé ohun tó ọmọ sí náà ni. Hmm. ọ̀rọ̀ aṣáájú arówó lò ni. họ́wù gbogbo wa la mọ ipa ribiribi tó kó lẹ̀ yìí so àyẹ kí ẹyẹlé bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ kan ìjọ̀gbọ̀n kó dọjọ́ kan ìjọ̀gbọ̀n kẹyẹlé ó padà lọ́dọ̀ àfúnijẹ wọ́n á rè bá olúwo wọ́n ní kó dákun ibi tí kinní ètí rú wa mo fẹ́ mọ̀ ọ́ n tó o bá lè ṣe kó o dákun kó o bá ń ṣe mo sì sọ ọ̀nà tí ó gbà fún kàbíyèsí aláṣẹ nìyí nǹkan tẹ́ bá fẹ́ ni ẹ sọ fún un mo sì ṣe fún yín. lisa kàbíyèsí o. n tí mo fẹ́ rèé òòṣà ṣàpágìrì. pèké pẹ́ kọ̀dàlẹ̀ pẹ́. bá ń wí fún un gbogbo tí ọba gbà a láti fún un. a fẹ́ mọ gbogbo àjálù tó dé bá arówólò ibi ó ti rú wa. kàbíyèsí ìyún lẹ́sẹ̀ wá lẹ́ wá ránṣẹ́ sí mi tẹ́ni wá fún ẹ ti sọ báwọn olóyè yín kan sọ fún mi pé nǹkan gba ilẹ̀ wọn ti lọ ṣe ọba ló làṣẹ ẹ̀yin lẹ làṣẹ ẹ sì pàṣẹ fún mi kí n ṣe ni ẹ wo ó ti dòun bàbá. ó dòun. ẹ fọkàn yín balẹ̀. gẹ́rọ gẹ́rọ gẹ́rọ lónílé lálejò lọ́mọdé àti lágbàlagbà kábíyèsí aláyélúà ọba àlúwà yìí olóró mi sí yín o ó ní tó bá ti di ní ọ̀la ẹnì kankan nu yín kò gbúdọ̀ roko kò sì gbúdọ̀ ròdò nítorí pé kí ni àwọn awo wọn fẹ́ gbó sàṣàpàgìrì bóde o kéré kéré kábíyèsí ní sọ fún yín o àwọn awo wọn gbọ́ sàtàpá gìrì bóde lọ́la o ẹ má bóde o mo wíire àbí ìwíire. mo wíire. ṣé ìbá tiẹ̀ wíire lọ́bìnrin ilé ilé ilé ṣẹlẹ̀ nù lù yìí. wà á o ó sá sáfàgìrì èmi lisa marọgbọn ni mo wá bá ọ ọjọ́ bá pẹ́gún báyìí lẹ́gún jẹ́ o ọjọ́ bá pọ̀ olóró gbọ̀nà èmi lísàbàrọ̀ ọ̀gbọ̀n èmi mo wá pè ọ́ báyìí o torí ẹni tó sọ̀kọ̀ àlùbá sílé arówólò torí ẹ̀ mo fi wá pè ọ́ ẹni tó fẹ́ sọ ní ọ̀làdáwọ́rọ́ bẹ́ẹ̀ ni kábíyèsí ọba adélájà òun ló rán mi sí ọ ó ní kọ́ lọ lè bọ́tọ̀ òun tẹ́tọ̀ bá wà nínú ilé kọ́ lọ lè bá tó bá ṣe wájú ta lọ bá kọ́ lọ lè ṣe síbàṣìbò tó bá ṣojú ẹrú náà lọ bá kọjá kọ́ mọ̀ pé àìṣe tá a bá ṣe ó dòde ọ̀run ó yẹ ò sasapa gidi o gbéra lẹ̀. <laughs> bẹ́ẹ̀ni o ṣe sapa gidi o ṣe o èmi ni mo tó ṣe mo sì ti ṣe náà kò ní hun èkúkú sùn kì í hun ọ̀bẹ. alárí. wọn mọ̀ pé ńgbà wọn ò bá fi dé oúnjẹ tó ń ṣe yóò ti délẹ̀. ìyá o. wọ́n wà jẹ kí. ìyá mi ẹ mọ̀ dá ìgbọ́nlẹ̀ kí ló dé. mo fẹ́ rò ni. ẹ ìyá mi. àní mo fẹ́ wí. kí lẹ fẹ́ wí. ọ̀rọ̀ ń gbénú mi mo fẹ́ ah! sọ. ìyá mi kí lẹ fẹ́ sọ. Hmm? alari níbo mọ̀ pé àwọn ìbejì arówó lò níbo mọ̀ pé wọ́n kú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náà. alẹ́ mi mo yín ọlọ́run. Ah, ìyá mi. èmi mo rán ọlọ́run àpàpà ńlọ́rọ̀. ìyá mi ìpanumọ́ kí lè ń sọ yìí. n ah, ah, gbọ́ ọ̀rọ̀ gbẹ́nu mi ṣé kí n máa wí ni. àwọn wo ní ń bẹ lába. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àbà nìkan. ìyá mi kí lè fẹ́ mọ wí. nígbà ara àbà bá gbọ́. ìyá mi. wọ́n ò dé ní oko. wọ́n ò wí. Hmm. ní ọ̀dọ̀ kábíyèsí wọ́n sọ. Hmm ọba gbọ́ ìjòyè ó gbọ́. wọ́n fi sí ah! mi ìyá mi. Ah! ayé. ìgbà ọmọdé ayé mo jùlọ ìgbà gbà. owó olówó owó olówó àgbà ọlọ́pẹ́ ojú àjẹ́dá ojú àjẹ́dá owó olówó ọmọ ọlọ́mọ àgbà ọlọ́pẹ́ ojú àjẹ́dá ojú àjẹ́dá. èyàn máa yọ ọ̀rọ̀ lọ́wọ́ kò ṣe dà rárá kà èyàn máa yọ ọ̀rọ̀ tó ṣe é gbèsè kọjá òsírí má jiyàn olúwo mi ńlá a nìkan mú òun ẹkùn bàbá ń jẹ̀kan lọ́wọ́ tó ń béèrè mi kò pẹ́ lórí àpèrè o ṣùgbọ́n ẹni tí lisa bá rọ ọ̀gọ̀ ń tó ṣe ọ̀dà Lizzy Abara ọ̀gọ́ ń tó ṣe ọ̀dà kò dáa rárá rárá tó yẹ ká mójútó ni nǹkan tí ó ṣe tí ọ̀dà àròkù olókùn má kọ́ fẹ́ ń tó ṣe ọ̀dà. bẹ́ẹ̀ni iṣẹ́ tí wọ́n gbé fún odidi ẹ̀yin olúwa àsápè ọlà tẹ́ ẹ kọ́ kí wọ́n á lóde tí Lizzy lọ kọrùn bọ́. kọrùn kọkọ kọrùn bọ̀. ibi ó bá kọrùn bọ́ nítorí ojú rẹ̀ bá rí ńlẹ̀ ṣebí yóò fara mọ́ èké dàbí ó di bábá ọ̀dàlẹ̀ dàbí ó sì gọ̀gọ̀ onínúure dàbí ó yàn gbangba kákó ṣé ẹrù tí agbọ̀n rù tì nígbà fẹ́ tẹ́rí sí igbá ọ̀yà ẹ fi lísàálẹ̀ ẹ jẹ́ kó débi ẹ̀gún ìgbà náà ni ó tó mọ tí òun lọ rèé tọrùn bọ̀ ẹ̀yin awo ẹ má sọ̀rọ̀ náà ní àgbégbàjù ó ti lẹ́ni ẹ gbọ́ báwọn ẹ fi lisa alẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ ẹ jẹ́ kó máa bá yí. ẹ olúwa àṣàpè ọ̀la ẹ bá tún jẹ́ ó máa yé lisa o pé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ tí lisa bá e forí jálé agbọ́n ó sì ta yànnàyànnà. ìyá rẹ ọ̀tọ̀ ìyá mi ọ̀tọ̀ ìyá rẹ ọ̀tọ̀ ṣé ìyá rẹ wà dáná wo wàá mú ìyá mi ah, ẹ gbàgbé yín o dísà ó ti débẹ̀ nu o ìwọ ló lẹ́rù rẹ o nígbà ó bá di tẹ́lẹ́gbò tán tẹ́lẹ́gbò ni ọmọ rán tó. ọmọdé ẹlẹ́yẹ àgbàgbà ẹlẹ́yẹ gbogbo wa náà là mọ ohun tó ṣẹlẹ̀ sájìun àbí ta ni ó pọ̀ wọn gbọ́ ṣé wàá rí ọba adélájà ó fi hàn sísíkùn ó sì fọ́ ọ̀rọ̀ imú báyìí ọba adélájà ó wá ṣoṣo ó pé ṣoṣo yóò sì rí ṣoṣo. bẹ́ẹ̀ni. ìlú ẹgbẹ́dá yóò dilẹ̀ bẹ́ẹ̀ni àwọn ẹlẹ́yẹ á jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ẹlẹ́yẹ wà ọpẹ́lọpẹ́ ológun ayé ẹyẹ ńlá ọpẹ́lọpẹ́ ológun ayé àyíwọ̀n àbá ti gbàgbé rẹ̀ ilé ọba ti dilẹ̀ lẹ́yìn àtúnṣe jẹ́ kò tẹ́ gbà kò gbà ẹ̀yin ẹlẹ́yẹ ẹja mọ ohun tá a ṣe. ẹ wo ẹ wo ẹ wo <laughs> àti ológun ayé níṣẹ́ kákọ́kọ́ mọ dúpẹ́ lọ́wọ́ ológun ayé náà ológun ayé bá ń jajà tiẹ̀ lọ wájú àwa gangan fúnra wa ẹyẹ ńlá àtẹyẹ kéékèèké àwa ní ṣèpàdé hàn yín mọ́ o gbogbo ìpàdé àgbáyé tá a bá ṣe ní ìsìn ìlú ìlú ẹgbẹ́dá láti mọ̀ ọ́ lọ ṣe. bẹ́ẹ̀ni bẹ́yẹn kan bá tẹ nìkan nínú wa lójú gbogbo ọlọ́jọ́ tẹ̀ lójú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ nìkan bá bú ẹnìkan nínú wa gbogbo alẹ́ jọ bú sẹ́yìn ò mọ̀ pé àwo tẹ́rẹ́ ló bílẹ̀ ni ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí agbọ́nmisùn agbọ́nmisùn ló bí àgbàgbà mẹ́fà mẹ́ta ń ta wo mẹ́ta tó kù dúró lágbede méjì ọ̀run òun àti ayé ẹ wo ẹ wo wọ́n ní aṣẹ́rẹ́kù aṣẹ́rẹ́kù ilẹ̀ tí sọ́mọ dúdú ànífẹ́ ilẹ̀ tó sọ́mọ dúdú ànífẹ́ lónìí ẹni tó jí tó perí wa níbi ikú oró ni wọ́n máa kú ilé ẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n máa kú akèrè pè tọpọ́nmi tí ọ̀dà bọ̀ ìjọ ọmọ kékeré bá fọjọ́ náà ni wọ́n sunkún ẹ̀ka kiri ayé bẹ́ẹ̀ ni ara ah, ẹgbẹ́ da ẹ̀ẹ́gbà. àwọn tí wọ́n jí gini àti rìn wọ́n ti tí ni gidigidi wọ́n já fẹ́ torí pẹ́ẹ́nì ò gbọ́dọ̀ ṣe aṣọ iṣan wa lọ́gbẹ́ pẹ́ẹ́nì ò gbọ́dọ̀ tàjímèrè tiwa lọ́fà pẹ́ẹ́nì kan bá tàjímèrè wa lọ́fà yóò forí kò. Ah! ológbòjì gọlọ lóde òru kọlọmọ kìlọ̀ fọmọdé àmàmí lóde. bá mi ṣe o ẹ wá bá mi ṣe o èmi tí kẹ́gbẹ́ yìí o àsùnlé ń bọjà ẹ wá bá mi ṣe o gbogbo igbe ẹlẹ́yẹ mo pè yín o ẹlẹ́yẹ wájú ẹlẹ́yẹ òsì ẹlẹ́yẹ àárín gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ mo pè yín o mo fẹ́ wọ̀lú ẹgbẹ́ dálẹ̀ wá bá mi ṣe o. ajagunmalè máa jẹ́ kó wọlé tán wá. òsáfúnkẹ́. ọ̀rẹ́ mi. etí a rí ààrí ọlọ́run tó lọ nípàdé. ọjọ́ àjọ ni. ọjọ́ àjò bò ó. olúwawo bínú o. olúwawo bínú. ìjókòó tí ń bọ̀ ọ̀ gbọ́dọ̀ mọ̀ wá pàdé. màá wà. ó sì mọ̀ pé ọ̀rẹ́ mi ni ọ́ ọwọ́ mi náà gbogbo ni ó ti dé rẹ̀ ọ̀ gbọ́dọ̀ mọ̀ wá. màá wà. òsáfúnkẹ́. ó ti dé rà láàyè. Oh, Oto, oto, oto. Bá a kò jí n tó ti bàjẹ́ mọ́. Èèyàn tó ń wọ lọ́dàṣẹ́ ẹ̀ lóró. bọnú ń ṣe ni. Ẹkún fẹ́ máa sun yóò ràn wá Àbí ọjà ni ọ̀tàn báyìí. èé wá ti rí bò lẹ́tí sí ẹ̀yìn tó sojú rẹ̀ ẹ̀sìn pọ́ńté dọ́rùn. bàbá olóye mọ́sẹ̀bìlì ìlú o sáré ọ̀dọ̀ tá a wọ̀ lẹ́yìn yìí kẹ́sì òkú kékeré ló wà lóra bàbá sẹ́yìn o sẹ́yìn àwẹ̀ tó wà lẹ́yìn wọn bá tá a rí yọlu kọ́lẹ́nu ààrẹ gbà wá ní o. bàbá olóye dákun ẹgbà wá o. Ah. tìró ti yẹ lójú òkú o oníkòtò. Hmm. ẹ̀yin olóye ṣebí ìgàlà ti wọlé látàrí ìlú odò lè bọ́nú omi gbogbo wọn ni ó kú pátá. bàbá ẹ wọ ẹ máa rí ẹnu ìlú wa o láti gbà wọn ti forí mi sọlẹ̀ sínú ìlú yìí irú ẹ̀ mọ̀ báyìí ó ṣẹlẹ̀ rí bàbá ẹ gbà wá. olóye ẹ̀yin ìlú ẹ̀bẹ̀ ni kábílédùmarè kó mọ̀já ṣe àfọrùn kó burúkú. ẹ wo ìjẹ́ ẹlẹ́yẹlẹ́ ń wò yí o orí tiẹ̀ ló bọ́n wá ẹ gbọ́fà kan ti wí ni ó ní ọ̀sá yìí o awọ ayé ńlódì fáfáyé inú ayé ò mọ dùn lápá kan inú ayé ò mọ bàjẹ́ lápá kan ẹ̀là ìsòdè ò bá bá wa kó bànújẹ́ lọ ẹ̀bẹ̀ ní kábílẹ̀ dùmarè o kó bá kó bànújẹ́ kó ń lu wa yìí. ẹ wá wò ó wọ́n ti kú báyìí a gbọ́dọ̀ gbé wọn náà lú o bẹ́ẹ̀ sì ni ikú wọn ò gbọ́dọ̀ kọjá òní ẹ ni etí ìfadò la gbọ́dọ̀ sí ẹ́ sí. àtẹ̀gbọ́n mi náà. gbogbo yín tó kù ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin mójútó sẹ́yìn ẹ̀yin obìn ẹ̀sùn òyòdè rẹ̀. báwo ni ìgbà gbogbo sọmọ ní sọmọ ní ìlú. ọjọ ọjọ ọjọ àtàkù lọ́rọ̀ kó ọjọ lé àwa ní pẹ́ o. mo fẹ́ fọ tele, ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé èèyàn lọ sí ọmọ yẹn kídò tọ́mì. nǹkan tí mò ń wò ní wípé ìwọ ló ń sọ arówólò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbà yé mi àmọ́ ṣé wo ní ìsìn ìwárí ọlẹ́yìn arówólò mọ̀ sí òsì olórí odò olórí odò. irọ́ olórí odò kọ́ olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́. odò odò yẹn wà yẹn gbogbo bó bá ṣe pé gbàgbé nípa tọ̀ sórí hmm. ọ̀rọ̀ tó mú wáyé ọ̀rọ̀ tó ṣe ni sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mò ń sá arówó lò ìgbà tí owó wà tó sì ní àlàáfíà tó pé. ọlọ́làfíà ni báyìí. a ah, kò ní <laughs> kò ní. àlábíà a ti sá kúrò nínú ara re. ẹ̀rù ẹ̀rù á gbà mí níjọ́ tí mo rí arówólò níjọ́ ọ̀gbéyàwó ọmọ rẹ̀ arówólò agbéwulẹ̀ báyìí á bẹ̀rẹ̀ sí kọ orin mo ní ah, arówólò arówólò mo dì má títí títí arówólò fẹ́ gùn mí lẹ́yìn jẹ́ ha ha mo já pa. Ah. dòrò mo bá bọ̀ wọ́n ní ẹyẹlé ìbọn lè jẹ́ kó bolo mi kọ́ lójú ọ̀pọ̀ kọ yẹ rí bíwà tó lò kankan náà ní. sẹ́rí ọ̀wẹ́ tó pa ọ́ sọ̀rọ̀ pé ọ̀wẹ́ ọ̀wẹ́ máa yí padà ń gbà mí ìgbà tí wọ́n sọ ẹyẹlé ni wọ́n sọ mo ti wá di àdàgbà báyìí o àdàgbà ni mí o kọ́nsá ayálé mọ́ o. àdàgbà ọ̀nà ni à ń sùngbẹ́. Ah, tí àdàgbà tó bá ti sùngbẹ́ báyìí kí ló àdàgbà máa ń ṣe. olórí odò yóò wà dòrò kí ló dé tọwọ́ wa rí báyìí tẹbi á ní ọmọ ẹ̀dá ádámọ wọ ìbáládàwọ òsè ni nígbà tí ọmọkùnrin arówó lò yìí tọwà láàrin ìlú tọ́lá rẹ̀ sì ń búrẹ́kẹ́ ẹjọ́ mọ́ kiri ni bí ti ń jẹran ìwọ náà máa fi tó máa mu tọ. nígbà nu wà ní àlàpà iná wà ń ah. lọ ṣé ti ń dúró tí kì í bá ṣe wọ́n lò tó pé wọ́n lọ mú dòrò wá látòdìdí àríwá wọ́n wá fi gbọ́ àwọn atájọ gbédè wọ́n wá pé lédè kiri ni ọmọ sọ wọn ṣé lè gan wá ìra rẹ̀ sọ ní ìsọsọ rẹ̀ dàdàbà sórí ara rẹ̀ sọ. olórí hmm. odò màá sọ̀rọ̀ nǹkan àríwá o kò mú mi wá láti àríwá yìí kò mú mi wá láti àríwá o mò ń ṣiṣẹ́ obìnrin iṣẹ́ ajé lọ́gbọ́n mi dé àlẹ́ yìí tí mo wá ṣiṣẹ́ ọ̀gbìn ló ti ẹ ọgbì. ọgbì. ọgbì ọgbì ni mò ń ṣe nílẹ̀ ìtọ́ jẹjẹnjẹjẹ jẹjẹnjẹjẹ eh, lójókòó lọ́ní kọ́ wá máa sá ọ̀hún pa àbí ah, ló ń yìí yìí kò sí dúró olórí odò gbìhì olórí odò kò ní yí o olórí odò ọdọ ó lára mi. Ah. kò ní da fún yín ah, ah. kí ẹ lòkù kọrọ wèrè ọwọ́ ló ṣé yọ wà gbórí ìlú ọgọ́rùn mi ni. abẹ́rẹ́ ni bó ṣe rí. ebi à ń sọ pé ìran tí àwọn. wọn ì gbé ńlé jẹ kí wọn yẹrí ni. irọ́ o kèsè bí ìdòrò inú kéèyàn oṣù dòrò lálẹ́ àkọ́kọ́ kó o sì ń wo dòrò yìí mọ̀ jẹ́ nǹkan fún kí nǹkan ọmọ ti yẹ dòrò ó ti sá lọ kọmọlé fọmọ rẹ lómi mú hmm. dòrò ìran àwọn èsì ìran gidi. bàbá mi ṣé o ti tẹ fìdí jáde lóru kankan. lókẹ́ kò sí nǹkan kan ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ọ sọ ni sórí ìgbà míì wà kò ní sáàyè ọ̀rọ̀ wà ìgbà míì wà àyè wà kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n lálẹ́ yìí àyè wà ọ̀rọ̀ sì wà. bàbá irú ọ̀rọ̀ wo ni ìbá wa lẹ́ẹ̀fi jẹ́ kí ilẹ̀ mú kí tó bá mi sọ. ọ̀dà ẹ̀ ń bá béèrè ọ̀rọ̀ ọ̀fẹ́ di ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ tí mo fẹ́ bi ọ́ léèrè kó o sì máa dá mi lóhùn ń gbọ́ ṣé bọ́ ọmọ olúwo mi ọmọ rẹ̀ ń gbọ́ kí ni nǹkan tí ọjọ́ dàgbò àti ẹ̀ papọ̀. bàbá mi ẹ pẹ́ mọ̀ pé awonyifa ọkọ àfẹ́sọ́nà mi gbogbo ìlú wa ìlú sì mọ̀ bẹ́ẹ̀ ni. ọkọ àfẹ́sọ́nà ni ọ̀dà èmi wá pa láṣẹ ni èmi ọ̀dà alábàáwò láti àkókò tá a wà lọ n ò gbọdọ̀ rí ìwà àti ìpapọ̀ mọ́. <laughs> bàbá mi ṣé ẹ mú mi ṣe é mò ń mú ọ gòkè ni mò ń bọ́ sọ̀rọ̀ oníṣẹ́ mo mú ọ sí bí mo ṣe fẹ́ ni mo ṣe sọ̀hún ọ̀yá àjìrè ó dàbọ̀ mà lọ wà wọlé lọ. epo náà ní ń dànù. mo ní wọn fẹ́ nǹkan oníṣẹ́ mo mú ọ sí ni awóyin fakọ awóyin ṣẹ̀kẹ̀rẹ̀ ni. bàbá mi. Ha bàbá mi ètò délẹ̀ yìí ò lè ṣèṣe o kò lè ṣèṣe ọ̀rọ̀ èmi àti dùnkẹ́ ó ti dájá tí olóhùn ọjà mọ lẹ́yìn ìkòkò ní sẹ́mi pèsè ńlá ní ìfẹ́ mi rẹ̀ ti pẹ́ ìrìn àjò láàrin èmi àti dùnkẹ́ kì í ṣe èní bẹ́ẹ̀ ni kì í ṣe àná kì í sọdún ni kì í sì sọdún àná bàbá mi èmi ló wá dé kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ẹ fi wá sọ wípé mi àti ìdọ̀kẹ́ ò lè fẹ́ra wa kí ló dé kí ni tó ṣẹlẹ̀. sọ fún mi pé kí n lọ rèé kérú ẹ̀ èmi ni mo níkùn tí n bá yó mọ̀ mọ̀ níkùn ara mi ọgbọ́n báwọn èmi ni mo bí ọ ni mo bí ọ tó bá sì ti nígbàgbọ́ pé wọ́n lo bíra rẹ̀ ṣe ń tó bá wọn. náà ló tẹ̀lé ẹ̀fọ́ òun náà ló dé yìí sọ yìí ni ṣé sọ pé kánú mi bá wa dá sí ni. tó bẹ bá ní tẹ́ sọ mi ò ráyè bá mo mi ṣiṣẹ́ lẹ́yìn. mo sì mo sì mo sì báyìí mo sì báyìí mo nífẹ̀ẹ́ rẹ. mo sàn wọ látàwọn ọmọ kí mo sì fẹ́yìn náà lọ́wọ́ tí wọ́n bá tiẹ̀ wá wá torí gbogbo jàjẹ́ tí ó sùn náà fún mi yá sí ní tó fẹ́ fẹ́ ilé ilé òní tẹ́rin tọ̀pàlà tí n pe nìkan tẹ́rin lògì sóun láàláàfin àwòbọ̀ ìrìn ẹsẹ̀ rẹ̀ jára. ẹjọ ẹjọ kí mo ra ń gba yín èmi lẹ fẹ́. sọ́sọ̀ fẹ́rẹ̀ mi. èmi lẹ fẹ́ kátórí kátó fọ̀nsìn lẹ́yìn kíní kan tẹ ẹgbẹ́ lọ́rùn bí bí ọmọ ọ̀dàgbà tí yà ń jẹ yìí ẹ wá ń bèmí ẹlẹ́mi wọṣọ ìyá mi bí má wọṣọ ìyá mi ti talẹ̀ yín wọ̀ ẹ wọṣọ ọ̀rẹ́ yín ẹ̀ ń bèmí wí ẹ wo ẹjọ torí ọlọ́mọ ẹ fi ti ń ṣe tiyín mo mo máa ń dá tiyín sílẹ̀ lọ́tọ̀ làbá yìí ni ẹ mọ̀ rí nfin èmi ni wọ́n mọ̀ bá wí ìwọ kan tọ́ tán wo ká rẹ ṣe rí àwọn oníyàn gorí rẹ kàkà mọ̀dà fún àtàn gorí ẹ o ìwọ tó pé jàgàjàgà lọ́rùn rẹ rí wájú rẹ ti wájú gbadági àbí èsè bẹ́ẹ̀ o ti fi bá ti ń bá sọ wájú rẹ gbolẹ̀ ni ó wá ti rírun ìròbìnrin tó parí mu ẹ̀ bó ṣe parí ó ra dàda tí òkùnú àbọ̀ bó ṣe rí wóńgbẹ́ wò ká rẹ̀ yíká rẹ̀ ọgbọ́dọ̀ yìí kó òfò oúnjẹ ẹyẹ lásán lélẹ̀ yìí. ọlọ́run ọlọ́run. Ah. ológójì gọlọ lóde òru kọlọmọ kìlọ̀ fọmọdé àmàmí lóde.